الحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا تقتل في رمضان ودبي تدي إنني كوكبا نينو عوما ياوا نينو الإسلام láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni wọ́n ti lọ sí mẹ́kà láti lọ sí umra àti láti lọ sí al-i'tikaf ní mẹ́tíláṣí mẹ́kà àbọ̀wọ̀ òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n wípé iye èèyàn wọ́n gbéra láti gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan láti lọ síbẹ̀ òǹkà wọn bu àyà débi wípé ẹnìkan nínú àwọn ẹni tó lọ wọ́n ń ṣe béèrè nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn yìí tó kù dẹ̀dẹ̀ tí ó wọlé èèyàn táwọn rí tí wọ́n wá sí mẹ́kà yìí láti wá sí ọmúra àwọn ò ríru wọn nígbà táwọn wá sí hajj níbi ọdún méjì sẹ́yìn èrò ti pọ̀ jù kò sì dájú pẹ̀lú bẹ́rù ṣe pọ̀ yìí ó jẹ́ pé gbogbo ẹni tó wá náà wọ́n fẹ́ dúró mẹ́wàá gbẹ̀yìn ni títí di ọjọ́ ọdún ó tó di pé kálukọ́ padà sí ibi tó ti wá kò dájú pé gbogbo àwọn yìí ni wọ́n lè fi sílẹ̀ pé káwọn wà nínú mọ́sálásí fún al-i'tikaf nítorí pé èèyàn ti pọ̀ jù èèyàn ti pọ̀ jù àyè ò lè gba gbogbo èèyàn ǹjẹ́ tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ ike lásìkò mẹ́wàá gbẹ̀yìn ẹni tó gbèrò láti ṣe al-i'tikaf ní mẹ́kílásì mẹ́kà tí èrò ti pọ̀ débi páyé ò lè gbà yẹn yìí táwọn tí wọ́n ń ṣe àmójútó mẹ́kílásì ọ̀bá wa fún yàn láàyè láti lè ráyè lò sínú mẹ́kílásì látàrí ọ̀pọ̀ èèyàn tó ṣe pé àwọn kan lọ́ọ́ àwọn kan ò bó wàá làwọn pẹ̀lú àníyàn fáwọn dàníyàn fáwọn fẹ́ ṣe al-i'tikaf inú mọ́sálásí lèèyàn ti máa wà tí wọ́n bá ṣe al-i'tikaf torí mọ́sálásí Mẹ́kà làwọn ti ṣe lọ. kò sí tàbí ṣùgbọ́n wípé ẹ̀yìn bá ti há ó ti há láhàájò kò sí nǹkan kan táwọn ẹni tí ń ṣàmójútó mọ́sálásí wọn ṣe ti wípé kí wọ́n má fún àwọn kan láyè láti jẹ́ pé àwọn náà wà ní mọ́ṣáláṣí ṣe ẹ̀ẹ́dẹ́káàfù lọ. nítorí afẹ́sẹ̀sìn lóòótọ́ ìwọ́n ká sánà bí gbogbo ẹni tó fẹ́ láti fẹ̀sìn òtútù wà lálàáfíà ó pàtàkì púpọ̀. ló fà á ló fi jẹ́ pé láàrin bí ọdún mẹ́ta sẹ́yìn nìsín ìlànà kẹta ń tẹ̀lé ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó gbé ihram láti ṣe umrah àbí láti ṣe hajj wọn ò ní gbà kíkẹ́ kí wọ́n lọ ṣe tọ́wà nítorí pé èrò ti máa ń pọ̀ jù ẹni tó fẹ́ ṣe umra àbó fẹ́ ṣe hajj bùkátà tí wọ́n ti tọ́wà fún yín lásìkò yín ọ̀gá ju sẹ́ni tó fẹ́ ṣe tọ́wà fún náfìlà lọ torí ẹ̀ wọ́n ní tó bá ti wọṣọ ihram má wàá ṣe tọ́wà ẹ̀yà fóbìnrin táwọn ò ní aṣọ kan pàtó tá à ń pè ní aṣọ ihram gbogbo ìgbà làwọn lè wọlé wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ ṣe tọwà wọ́n fẹ́ẹ́ ṣe dín fífúnpọ àwọn èèyàn kù ni kì í ṣe pé wọ́n ṣe kéèké ẹnìkankan èyí ṣe pé báyọ̀ wọ́n fẹ́ẹ́ gba kàábà mọ́ gbogbo mùsùlùmí lọ́wọ́ gbogbo mùsùlùmí náà ló láǹfààní sí kàábà ṣùgbọ́n tó bá ti wá ṣẹlẹ̀ pé wọ́n jẹ́ wọlé wọn àjẹ́ kẹ́ ẹ láǹfààní àti lè ṣe àtìkáàfù nínú mọ́sálásí nítorí ọ̀pọ̀ èèyàn ẹ lè jókòó lóòtẹ́ẹ̀lì yẹn o torí pé òtẹ́ẹ̀lì yẹn wà wọn àjò kàábà báyìí wọ́n àjẹ́ pé nù yàrá lẹ gan sí lóòtẹ́ẹ̀lì kẹ́ wá sọ pé ẹ̀ ti ṣe àtìkáàfù àtìkáàfù báwò lóòótọ́ lásìkò sọ láti bá tó nínú òtẹ́ẹ̀lì yẹn o àwọn àyè wà tí ti ṣe fún sọlẹ àti bẹ́ẹ̀ náà lẹ́yìn ó ti tò fẹ́ máa wo kàábà ránṣẹ́ báyìí fẹ́ máa tẹ̀lé sọlẹ bí bí ti ẹ̀ẹ́tìkáàfù kọ ẹ̀ẹ́tìkáàfù ọgbọ́dọ̀ jẹ́ pé inú mọ́tíláṣí torí ẹ̀ ẹni tó lọ láti orílẹ̀-èdè tiẹ̀ látọ̀nà tó fẹ́ lọ ṣe ẹ̀ẹ́tìkáàfù tó hàn jọ wọ torí ọ̀pọ̀ èèyàn ó ṣeé ṣe kọ́ lọ sí mọ́sálásí mi ní mẹ́tíkà yìí kọ́ lọ sí ẹ̀ẹ́tì káàpù nínú ẹ̀ torí pẹ̀lú ẹlẹ́dàá wa òfin tó de ẹ̀ẹ́tì káàpù kò ní dandan dandan àfi mọ́sálásí kan pàtó láti ṣe bẹ́ẹ̀ náà ni súnà anábì sallallahu alaihi wasallam kò ní dandan dandan mọ́sálásí kan láti ṣe nǹkan tí súnà kan tọ́ka sí ni wípé ṣíṣe ẹ̀ẹ́tì káàpù ní mọ́sálásí mẹ́ta ó pé ní ládàá ju mọ́sálásí yòókù lọ nígbà tí wọn ará ìwọ ọbẹ̀ ńkọ́ máa ṣe ẹ̀rẹ̀sìkáàfù ní mọ́sálásí yìí bẹ́ẹ̀ ni àgbọ́yé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam kọ́jà ń bẹ nu wọn ẹni tó ní mọ́sálásí káyì ti ṣe júmọ̀ àgàn ó lè ṣe ẹ̀rẹ̀sìkáàfù bẹ̀ tọba àdìjọ júmọ̀ tọfẹ́ ṣe ti ṣe sọ̀láàtì mọ́sálásí pọ̀ ní mẹ́kà gédégédé gédégédé ọkọjá ti sọ tó bá ti fi al-Masjid al-Haram sílẹ̀ ní gbogbo bí tó bá dojúkọ ó lè rìn dínà tó fi máa ra àwọn mọ́sálásí lọ́tún àti lọ́tún lẹ́yìn náà nínú haram tó bá ti jẹ́ pé nínú haram lọ bá wà haram fẹ̀ ju mọ́sálásí al lọ tó bá ti jẹ́ pé nínú haram lọ bá wà sọ láti kan tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ gbalaga hundred thousand ó tún lóore ju hundred thousand sọláàtì lọ tọ́bátà ti jẹ́ pé nù haram lọ́wọ́ mọ́sálásí ti pọ̀ nínú haram torí rẹ̀ ó lè dúró lọ́kàn nínú àwọn mọ́sálásí yẹn kó ṣe àtìkáàfù níbẹ̀ lópin ìgbà tí àwọn ẹni tí ń mójútó àwọn mọ́sálásí yòókù náà tí bá gbà pé kí wọ́n ṣe àtìkáàfù níbẹ̀ tí ò jẹ́ mọ́sálásí máa ń tì pa tí bá ti parí sọ̀láàtì láìṣà tẹ́lẹ̀ ìjẹ́ ti àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ń bẹ ní mẹ́kà lọ́wọ́lọ́wọ́ báyìí láti lọ ṣe al-i'tikaf àbí láti lọ ṣe al-umrah bẹ́ẹ̀ náà ní mọ́ṣáláṣí ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé àwọn èèyàn tí wọ́n abẹ mọ́ṣáláṣí wò tí mò ń gbọ́ níjẹta wọ́n sọ nínú ìròyìn wọ́n ní wọ́n ti wọ fourteen million iye èèyàn tó wá nínú Ramadan yìí lásán wọ́n ti wọ fourteen million so láìsẹ̀ láìsẹ̀ a àwọn ẹrú ọlọ́run gbìyànjú láti lọ́sẹ̀ olúwa kó má jẹ́ kí àwa náà kàkà jókòó kojú kan náà wọ́n ràn àwa náà lọ́wọ́ káwọn náà lè máa gbéra pa ká lọ sáwọn àyè mímá yìí láti lọ sẹ̀sìn. tòní mọ́sálásí ànábì náà sẹ́ni tó fẹ́ ṣe ẹ̀ẹ́tìkáà nínú mọ́sálásí ń bá ti papọ̀ jù ntọ́jáde ni pé wọn àní fi gbogbo èèyàn lẹ̀ torí wọn máa wá nǹkan tí ò ní jẹ́ kálàáfíà àwọn èèyàn di fíafíà fún wa tí wọn bá ti gbà pé kọ́ra ìwọlé láti ṣe àṣìká nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam mọ́ṣáláṣí pọ̀ púpọ̀ ní Madina ntọ́ka ṣẹlẹ̀ ni pé tí o bá ti jẹ́ nu mọ́ṣáláṣí ànábì ti ṣe sọ̀lá òní gbalada one thousand sọ̀lá òun yàtọ̀ sí Mẹ́kà kọ́dà àgbàlá tí wọ́n ṣe yípo mọ́sálásí àná tó wá gbé náà ló ti ṣe sọ́láàtì ọ̀dà bí kò ṣe sọ́láàtì ńlẹ̀ ni. ọ̀ wọnú building building ní tí wọ́n kọ́yìn gangan gangan ibẹ̀ ló ti ṣe sọ́lá tó fi ní ládàá èyí tó ju ẹgbẹ̀rún sọ́láàtì lọ. ẹni tó fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ́ká wọn ò bá ti jọ wọ mọ́sálásí àná mọ́sálásí pọ̀ ní alùmọ̀dínà ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ olùwà ẹlẹ́dàá àwọn àtàwọn tá a wà lé àtàwọn tí a ti lọ sí mẹ́kà abẹ́ńtọ́ lọ sí madina abẹ́ńtọ́ lọ sí bẹ́ẹ̀tì mọ́kàdé gbogbo ìjọsìn tá à ń sin náà olùwà kọ́tẹ́ ọgbà lọ́dọ̀ wa olùwà ẹlẹ́dàá kọ́ mọ́kọ́ ti sùn wa lọ́wọ́ ó ti ní sábàbí kan náà àwọn sábàbí olùwà ó lò fún wa láti rà lìjẹ́ náà wọ̀ olùwà kọ́ mọ́ sí wa lọ́ màá ná subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu